ثقيلتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان ثقيلتان بالميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم حبيبتان الميزان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله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 ọkùnrin fún ọlọ́run àtọ̀rọ̀ kí a ti gẹ̀ fún aṣíwájú wa adẹ́wà fáwọn sọ̀rọ̀lá àríwọ̀sọ́lá àbíọ́lá wọn bá kí ọmọsá àgbà ọpẹ́ èyí tí a dá ẹni tí a sì fún adẹ́wà muhammad sọ̀rọ̀lá àríwọ̀sọ́lá kí ọlọ́run ọba ọmọsá àgbà ní ẹ̀yìn fún wa. níbi tí a bá àlàyé alukur'an kẹrí mùdé níjẹ̀ẹ́dógún òun náà ni àyà one eighty five inú sọ́lọ́tò alẹ́ ìmùrọ̀. pẹ̀lú yọ̀ǹda allah a máa lórí àyà tí ó tẹ̀lé. أعوذ بالله من الشيطان الرجيم لتبلغن في أموالكم وأنفسكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا ومن الذين أشركوا وذا كثيرا وإن تستطيعوا تستكبروا وتتقوا فإن ذلك من عظم الأمور وإذ أخذ الله ميقات الذين أوتوا الكتاب لتبيننه لتبيننه للناس الناس ولا تكتمونه ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا وبئس ما يشترون لا تحسبن الذين يفرحون بما أتوا بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا ولا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم ولله والنهار لآيات لأولي الألباب أعوذ بالله من الشيطان الرجيم لتبلون في أموالكم وأنفسكم ولتسمعن من الذين nípa pé ẹ̀mí kọ̀ọ̀kan yọ tọ́ ikú wò lọ́jọ́ kan ó sì jẹ́ oyé wa nípa pété abádàlùkì àmà kálukú láàsán lẹ́sàn ọ̀sẹ̀ rẹ̀ tí kankan ò ní dínkù nínú ẹ̀ ọ̀sẹ̀ dáadáa ni àbá àti ẹ̀sìn kan yòókù tẹ̀síwájú nú àyà tó tẹ̀lé láti ṣe àlàyé fún àwọn mùsùlùmí nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó máa ṣẹlẹ̀ sí wọn. nínú àwọn ìtí wọ́n máa bá lò nínú òpèsè ayé tó máa jẹ́ àwọn nǹkan tó ṣe pé ó ṣeé ṣe kọ́ máa bà wọ́n nínú jẹ́ ọlọ́mọ fún wọn nírò nípa rẹ̀ kalẹ̀ pètí nǹkan yẹn bá ń ṣẹlẹ̀ o ẹ má rí ní tuntun ẹ rí ní ta ti sọ fún yín tẹ́lẹ̀ kó lè ba àjá sí pé ní etí ó gbé ìbànújẹ́ yẹn ní fufu yẹn aláwọ̀ sọ pé. ìlàtúwẹ̀ làwọn. في أموالكم وأنفسكم ọlọ́lẹ́yìn mùsùlùmí ọlọ́mbà nẹ́bí sọ̀rọ̀ àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ pé ìyàtọ̀gbùlàwó ńnà ọlọ́lá àdáyìnwó àtẹ̀sí yín àṣẹ̀dáwò fún yín fi ọlọ́run níbi dúkìá tá a gbé fún yín ọlọ́run láàmú àtẹ yóò mẹ́. ọ̀nà wo lọ́wọ́ wọn máa fi gbà wa wò níbi dúkìá wa tọ́lọ̀ ń ní ìrò rẹ̀. ìyẹn ni pé àwọn ọba á ṣe àwọn owó kan lọ́rọ̀ léyìn lérí pé dandan á ní dandan ní kẹ́ ẹ ṣe dandan ní kẹ́ ẹ náà fáwọn ọlọ́run ọba lára àdáwò ni ẹni pé mo tó ní àwọn mùsùlùmí lára jù lákòókò yìí pàápàá jùlọ láwọn abi tí ọba ti sẹ́sìn òun ni kí wọ́n yọ sàká fọlọ́mọba náà torí pàtẹ́wò lọ́jẹ́ òun ni tí wọ́n yọ nínú tí wọ́n kójọ tí wọ́n fi wàhálà kójọ tí wọ́n wá yọ ọgbẹ́ nìkan tó ṣe pé kọ̀bàbà tí wọ́n ń dààmú tí wọ́n ń kójọ fẹ́nìkan tó ṣe pé kò tí ẹ̀ lé kò fẹ́ẹ̀ lè kí wọ́n kú sẹ́lásìkò tí wọ́n ṣe lọ́wọ́ ọlọ́wọ́ á ní dandan ní fún yín kẹ́ ẹ yọ fúnra ẹni bẹ́ẹ̀ dandan ní fún yín kẹ́ ẹ mú nínú rẹ̀ kẹ́ ẹ fúnra àwọn èèyàn bẹ́ẹ̀. àbẹ̀wò ni ọlọ́run àtẹ̀yìn wò wò kẹ́ ẹ máa yọ ọrụ àwọn nǹkan báyìí nínú dúkìá yẹn. àtàwọn nǹkan míì náà tá a sì lọ́rọ̀ yẹn fún yín pé ẹ ná tẹ́ ẹ̀rọ tẹ́ dà sí. nàbí àmúhálìkùn ọlọ́run àtẹ̀yìn wò níbi dúkìá tá a yín. ìgbà míì àdánwò ní gbàbí kẹ́ ẹ náwó lásán wá yọ gbàbí pé kẹ́ ẹ sòfò owó kẹ́ ẹ sòfò dúkìá ni níjọ́ tó bá ń ṣẹlẹ̀ mọ́ bànújẹ́ mọ́rùn pẹ̀ sí lójú ọ̀nà wa ojú ọ̀nà náà lẹ́sìn wa. ẹ má rò pé àbí ìpè àwọn yahudi àti nasọ́ra ló mú yín ni kò mú yín o ṣé ẹ̀fọ́ tó bá fún wa lérò kalẹ̀ báyìí pé nǹkan bá yọ ọ́ ṣẹlẹ̀ sí yàn pé yẹn bá padà wá rí i ìnira yóò kiri torí pé wọ́n ti gbọ́ nǹkan mẹ́sàn kalẹ̀ pé nǹkan báyìí ọ̀sẹ̀lẹ̀ kò ní ní ọlá bí àwọn tó fẹ́ dìbò yìí ni sẹ́wọ̀n pé àwọn tó wọ́n dìbò ìbò pírẹ́sidẹ́ǹtì tí wọ́n gbé gbà fún àwọn fẹ́ dìbò pírẹ́sidẹ́ǹtì wọ́n ṣe méjì mọ́ àwọn àgbà ti gbọ́ information ti pẹ́ pàwọn ò lè débi kan wọ́n ti dẹ́gẹ́ pàwọn ò lè kan ẹ̀yìn yóò níbi tẹ́ ń lọ ẹlòmíì ti gbọ́ tiẹ̀ kí tuntun mẹ́fà tó ti mọ̀ pé ìhìn lè tayọ ẹnu ọ̀nà ilé mi ìlẹ̀ta sí ìwádìí asọ̀rọ̀ ẹ̀dá púpà tí wọ́n retí ìbò lónìí tí wọ́n retí èsì ìbò ipò yóò jáde sírò ẹni bẹ́ẹ̀ tó bá gbọ́ fún ọ̀dà kan ọ̀hún sẹ́lẹ̀ ẹ̀ka ìwà kan nú àwọn tí wọ́n sí ọ̀bànújẹ́ tọba bá tó kéré tó àwọn ní ipò tí lágbájá ọmọ lágbájá rí lọ sí ó ti kọ́ ti pẹ́ ìwọ̀nba ni ìbànújẹ́ yẹn ọmọ àṣírò ọba tó fún àwọn mùsùlùmí báyìí tó ń dùn wá nù ni ń dùn wá express tẹ́lẹ̀ àwọn àkọ́ gbọ́ra wọn láàrin òní sọ́la express ọ̀gá ló ti mọ̀ síwájú tẹ́lẹ̀ pé òun ò lè wọlé òkò síbi tóun ń lọ yóò ìbànújẹ́ ni wọ́n mọ̀ níwọ̀nba nígbà tó bá ṣẹlẹ̀ àmúgbà tí lè ọlọ́run nà. bí ọlọ́run ní bí owó nìkan kọ́ láti àádọ́ yín wò níbi ẹ̀mí yín yẹn ní pàwọ́ lọ́wọ́ máa pa yín á máa mú yín kúrò ìgbà míì á fi bàbá lẹ̀ á mọ̀ mọ̀ àwọn lọ́wọ́ máa ṣe bẹ́ẹ̀ ìgbà míì á fẹ́ ni wájú sílẹ̀ á mẹ́rin tó bẹ lẹ́yìn lára àdéhùn àwọn lọ́wọ́ kódà tó tá a máa gbé kẹyìn mùsùlùmí òun ni pé á máa kẹyìn á máa kẹyìn àfa ẹ̀mí yẹn wà ní gùn kò ní lálàáfíà dáadáa lára tá a máa fi kàn yín lára yín náà lára àdáwò tá a ni. ìnáwó àwọn alùpùpù wa ọ̀làdùnkùn fìtnà. ọlọ́run ní tá a bá gbàdánwò dé ẹni ọmọ pé dúkìá tá a fún yín àwọn ọmọ tá a fún yín àwọn tá a jogún fún yín láyé pátápátá wàhálà ni o wàhálà ni kìí ṣe gbogbo dọ́lọ̀ fún yàn pátápátá ní máa jó ore àdáhùn gbogbo ẹ̀ ẹni tọ́lọ̀ ò ṣe fún àdáhùn ni ẹni tọ́lọ̀ ò ṣe fún àdáhùn ni bẹ́ẹ̀ bá pọ̀ bẹ́ẹ̀ ṣe pọ̀ tóun náà lẹ́sìn máa dákẹ́lẹ́ yẹn pọ̀ kan ṣe ẹ̀mọ̀ pẹ́ni tó ṣe pé inú fámìlì wọn ò ju bíi márùn lọ àjọṣe pé ní ọ̀pọ̀ tó máa ṣe inú fámìlì wọn ò ní ju márùn lọ bẹ́ẹ̀ ni àgbẹ̀kọ́ ó lè jẹ́ pé láàrin ogún ọdún ni wọ́n ṣẹ̀ máa gbọ́ pọ̀ kan àbẹ́yìn tẹ́ tó bí mílíọ̀nù fámìlì ó ṣe ṣe ká máa gbọ́ lóṣooṣù bẹ́ẹ̀ ni bàbájá yóò ṣe pọ̀ tó látòbúlà ó nà fi àmùwá lẹ́kọ̀ọ́ àkóso. látòbúlà ó nà fi àmùwá lẹ́kọ̀ọ́ àkóso. ọlọ́láwọ̀ ọlọ́wọ̀ ọba ẹ̀yin mùsùlùmí a àfikún kan yín àfinira kan yín nínú táàsì ni kì í wá sí yín nìkan. wàhálà tó ń gbọ́ ọ̀nà mìíràn lẹ́yìn iná òótọ́ ìtààbà ni ọkọ̀ ẹ̀lẹ́kùn. sẹ́ẹ̀rì kí mo dọ́ọ̀rì lọ́lọ́run bá lò ọlọ́ni kí n sì wọ̀nyí kan lọ́sọ̀ sẹlẹ̀ sí yìí o wàhálà tó ń gbọ́ ọ̀nà ẹ̀ tó máa gbọ́ ẹ̀ máa gbọ́ àwọn ọ̀rọ̀ kò bá kò gbé ọ̀rọ̀ ọ̀bànújẹ́ ẹyin mùsùlùmí ó tún máa gbọ́ níbo láti máa wá gbọ́ látọ̀dọ̀ àwọn ọ̀tá yín ni àwọn ọ̀tá yín èwo nù. ìdánilẹ́ni olùdókítà bá mi ń kọ́gbà nìkún. ọlọ́run ní ẹyin mùsùlùmí nínú tẹ́ẹ̀tù máa gbọ́ ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ kò bá kò gbé látọ̀dọ̀ àwọn tá a fún ní tíra síwájú yìí àwọn wo ni àwọn yẹ̀wò bí àtúnṣe sọ́ra ta ọ̀rọ̀ tí ọmọ ọgbà inú jẹ́ ọ̀rọ̀ tí ọmọ kó nira báyìí ẹ̀ẹ́dùn máa gbọ́ ọjọ́ tó ẹ bá ń gbọ́ ẹgbẹ́jọ níyìn la àwọn olùmọ́ni inú ọ̀rọ̀ irú ọ̀rọ̀ wo là ń gbọ́ làwọn mùsùlùmí padà ń gbọ́ lẹ́nu wọn wọ́n nínú táwọn sọ òun ni kí wọ́n sọ pé mùsẹ́yìn nà lọ. a ẹ̀rí mùsẹ́yìn bó ṣe rí wọn ìkànnú ara wọn ní o nítorí bọ́lọ̀ wa tí ò nítorí pé ọlọ́run ọba ní kó nímọ̀ tàwọ́ráàtì nígbà tọ́lọ́run ká máa tàwọ́ráàtì kó láàrin wọn tí kálukú wọn ò mọ ẹni tọ́lá sábàrí òrí lábàrí rẹ̀ mọ́ ẹni tó ní inú pépà wọn parẹ́ òun asẹ́ni tó mọ kálukú wá ní fáwọn ṣẹlẹ̀ ọ̀hún pàtọ́lọ́ wọn wà á dá padà ọ́ dá padà ságbárí òrí lẹ́yìn eléyìí wá fún wọn fún wọn ní ẹ́ẹ̀ eléyìí o kò ní jẹ́ kẹta tó jọmọ ọlọ́run lọ. òzòyìnrò gbónúwà ọlọ́run lẹ́mọ̀ ẹ̀kọ́ tó ń pàtẹ́yìn bá sọ pọ́lọ́ ọmọ ọbẹ̀ yọ̀kan ni àwọn sì máa ní kíni àá ah, ah. ọlọ́run sì wá jẹ́ ọwọ́ táàrí òzòyìnrò lọ́mọ òun lọ́mọ ọlọ́run kọ́ran wa lẹ́yìn máa sọ òbí ẹnì kọ́ òbí àwọn ọmọ ah, ọmọ ọlọ́run kọ́ bí ọmọ ọlọ́run ẹ tún máa gbọ́ lọ́dọ̀ àwọn nàṣọ́ra táwọn náà máa sọ pé ẹ̀yìnsá ma wọ̀ ẹ̀yìnsá ọmọ ọlọ́run ni nínú àwọn ọ̀rọ̀ kò bá kò gbé tẹ́ ẹ̀mọ̀ gbọ́ lẹ́nu wọn níjọ́ tẹ́ ẹ bá gbọ́ ẹ̀mọ́jọ́ bá ẹ̀mọ́ jẹ kì ṣe yíyún nìkan wọ́n máa fi ń ṣe ẹ̀yẹ́ wọ́n máa tẹ̀gẹ́ wọ́n máa fi yí wé tí wọn ò lè fi ẹranko lé wọn wé. tí wọn ò lè fi ẹranko lé wọn wọn máa fi wé ewé ìjọba pa àwọn súnà náà wé lónìí pa àwọn súnà máa fi wọn wé ká o àwọn kìnìún àwọn kìnìún àwọn àwọn tí ń tẹ̀lé súnà nẹ́bì náà làwọn kìnìún ẹni àpò ewúrẹ́ ilé rẹ̀ olóko ilé rẹ̀ kìí pè ní kìnìún o àmọ́ àwọn oníṣúná níbo ìdíkìnì àwọn sọ rí bẹ́ẹ̀. ọlọ́run láì máa gbọ́ bẹ́ẹ̀ ní tí wọn ò lè pe ẹni tí ò tó kankan nínú ẹ̀dá ènìyàn wọ́n máa pè yín bẹ́ẹ̀ lára tẹ́ ẹ máa gbọ́ ni kí wá sọ̀rọ̀ wọn nìkan. wà á bí náà iná aṣọ́kù àdá kẹfìrọ. ọlọ́run láì tún máa gbọ́ tí ò ní dùn máa yín lọ́dọ̀ àwọn tí wọ́n ṣẹbọ pẹ̀lú ọlọ́run àwọn kẹtẹ́ ni á gbọ́ yìí ádá kẹfìrọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ sùtá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹsẹ̀ sùtá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan téèyàn máa gbọ́ ní róró sùn ni i tí n sọ̀rọ̀ sí i gbogbo nǹkan ọ nípa tó ọbẹ̀ jẹ tó bá gbọ́ ọ̀rọ̀ ọ nípa tó ọbẹ̀ jẹ. ẹlòmíín tí n bá sọ̀rọ̀ sí ọ wọ́n gbóúnjẹ fún òsì nílé jẹ. irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́dọ̀ àwọn mùsùlùmí ọmọ wọ́lọ́dọ̀ àwọn nàṣọ́rọ̀ àti ìyàwó ni irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló láàmú gbọ́ lọ́dọ̀ wọn ẹ bá ti wá ń gbọ́ ẹ mọ̀jẹ̀ ọba yín nínú jẹ́ kò dé ìtàn lónìí náà ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń bẹ lásìkò yìí náà pàápàá sì lọ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ sẹ̀sìn bọ́lọ̀ e si e ẹ sí ẹ níyẹn máa gbọ́rú bẹ́ẹ̀ kó lẹ̀sẹ̀ ní gbọ́ ìtàlẹ̀ fi ti yín jọ tàlẹ̀ fẹ́ fi ti yín jọ àwọn ẹni àná bànújẹ́ ọ̀rọ̀ tó ti pé wọ́n gbọ́ báyìí bàbá ọ̀rọ̀ rẹ̀ fún wọn kí di wọn ò sì fẹ́ gbọ́ gbàmí ọmọ gbọ́rọ̀ ọ̀rọ̀ o ò nílé o ò sì lè o ò sì fẹ́ gbọ́ ìwúlọ́wà sí irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn mùsùlùmí àná ti gbọ́ nígbà tí wọn lágbára tí wọn fi kàn yá tó nínú ọmọ gbọ́ ọ̀sọ́gbọ́dọ̀ ẹ̀fẹ́ dá ẹ̀mọ̀ ẹ̀gbẹ́ amára náà ni tiwọn torí pé bẹ́ẹ̀ bá gbọ́ ẹ̀ lẹ́nu dáàbì fi yín jọ torí pé àwọn tí wọ́n síwájú yín pàápàá jùlọ ànábì ọlọ́run ó fi dígbà òkú bọ̀ gbogbo ara máa ń gbọ́dọ̀ dáná wá pa ànábì wọ́n bọ̀ yẹ́kẹ́ ní ògbè ìdáwó ní dání wọ́n pè lákọrin nígbà tó bá forí dé ànábì ní pàṣọ wọn sọ ma pé àwọn tí bẹ láyé jọ wọn àwọn tí wọ́n ju pàṣọ mà lọ lásìkò jà yìí ẹ tẹ́ bá pa ànábì bẹ́ẹ̀ sọ ma pé wọ́n kó parí kí ló wá fẹ́ sí i ẹ dẹ́kun kí wọ́n kú nídìí ànábì sọlọ́láhùn àlẹ́yìn wọ́sẹ́lá kí wọ́n pè lákọrin sí bàbújẹ́ kọ́ni ọ̀rọ̀ ńlá kọ́ni sẹ́sùtà kọ́ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tí wọ́n fi wọ́n wí nínú àwọn ọ̀rọ̀ ọlọ́ni kò tẹ́ wá sọ sí yí o. wà á ta sùdìrò wà á ta takò. ẹ bá wa ṣe sùúrù ẹ sì faradà tẹ́ gbà á mọ́ra nígbà tẹ́ tó wá ṣe sòwúrò yìí náà tẹ́ tara wọ̀tàkù ẹ̀tọ́ bẹ̀rù ọlọ́run ọba ọ̀tọ̀ ni kí yóò ṣe sòwúrò ọ̀tọ̀ ni kọ́ máa bẹ̀rù ọlọ́run ẹni bí yóò ṣe sòwúrò tó níbi kò ní kọ̀ọ̀rọ́gbọ́n fẹ́ dá sí kọ̀ọ̀rọ́gbọ́n fẹ́ dá sí ẹni tó lè mú ti ń sọ̀rọ̀ sí ọ ọmọ pé bá sọ̀kan pàǹdà ìtumọ̀ rẹ̀ ní kó fẹ́ fi àbá kékeré ńlá sọ̀kọ́ dákẹ́ kò túmọ̀ sí pé torí tọlọ́run ló fi dákẹ́ àmọ́ dákẹ́ torí pé kíyà kíyà àlékún yẹn wọ́n bá bọ̀ torí pé ọmọ pé sẹ́tì kan ló pọ̀ tẹ́lẹ̀ tó ọ̀fọwọ́ ra tó bá mú ọkọ̀ pẹ́rẹ́ yóò fi pásẹ̀ lé ọ̀rọ̀ àmọ́ ẹ lọ yọmọ wa gbé sínú yọmọ gbé sínú ẹni mùsùlùmí tẹ̀yìn bá ṣe sùúrù sùúrù yìí ẹtú wá sí lérí pé ẹtú fi bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ní fa ìnàdáàlì kàmínà azùmínà ọmọ. fa ìnàdáàlì kàmínà azùmínà ọmọ. ọlọ́run ní tọ́lọ̀ ń bá ní ẹríru eléyìí ṣe tòun tọ̀rọ̀ tẹ́ ń gbọ́ tòun ti sọkúsọ tí wọ́n ń sọ sí yìí ẹ wá gbé e mára ẹ fara dà ẹ wò pé torí tọ́lọ́ náà kò fi sọ sí wa torí tọlọ́mọba náà ní a fi ń sọ sí wa wọ́n wá sọ yín dákìjà kálukú wa ń du torí síbẹ̀ ẹ wá gbà àmọ́ra tòun ti bẹ́ẹ̀ náà ẹ tún máa ṣẹ lọ́wọ́n ọba tòun ti bẹ́ẹ̀ náà ẹ tún rárá gbà á sí tòun ti bẹ́ẹ̀ náà ìtẹ̀lé yín fún tọlọ́wọ́n ọba tó ń lágbára sí i ní ọlọ́ọ̀nìfà yín nàdá lè kàmìnì hàzìmì. ذلك من عزم الأمور. ọlọ́run ẹsẹ̀ yóò nínú nǹkan tó tóbi ni níta ẹsẹ̀ yóò nínú nǹkan tó tóbi tí òye sì láti ṣe ni nínú àwọn strong determination ni nínú àwọn àdì ẹ̀ẹ́dẹ́yẹn máa ń dì nínú àlámọ̀rí èyí tó tóbi jù ni káwọn èèyàn sọ̀rọ̀ sí yín tó báyìí káwọn èèyàn kú yín tó báyìí tòun ti bẹ́ẹ̀ náà ẹ̀ yé máa náwó sọlọ́run ọba tòun ti bẹ́ẹ̀ náà ẹ̀ yé máa sàwọn tọ́nà ọba pa yín láti rè àwọn èèyàn ń ṣe báyìí fún yín àwọn ọlọ́wọ́n ọba yìí tó ń pa yín àtún pa àárẹ̀ kan yìí tòun ti bẹ́ẹ̀ náà ẹ̀ tún gbà á mọ́ra ẹ̀ tún bẹ̀rù ọlọ́run ẹ̀ tún tẹ̀lé tọ́lọ́run ọba ìnàdà àlékà làbìyànjú bí ní àdúrà. ìnàdà ní àdúrà nínú àwọn àdìọ́kàn tó lágbára jù ni nínú àwọn ìtakókò nǹkan sínú ẹ̀mí èyí tó ṣe pé kò rọrùn káwọn èèyàn orí ṣe ni abiolóhùn kọlọ̀njẹ́lẹ̀ yọ rọrùn fún mi àti yín bọ́lọ̀ bá dá wa wò nínú dúkìá tó dá wa wò nínú ara wa tòun ti bẹ́ẹ̀ náà àwa tọ́rẹ̀ tá a gbádùn tá a tún náwó sí ọlọ́run ká tún wá ara wọn tí wọ́n kọ̀tọ̀ ọlọ́run kó tó mọ̀ wá fi wá pẹ̀tẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà a wá gbé e mara àṣẹ sùúrù tòun ti bẹ́ẹ̀ náà a yìí máa sin lọ́run ọba ọlọ́run ẹni tó bá ṣe lè yà kí ikú sẹ́wọ̀n torí pé kò yí sí kò yí sí ṣe é mọ̀ pé wọ́n ní tí èèyàn bá ń ṣe dáadáa fẹ́ bá tún yíyàn wọ́n ní tí wọ́n bá ń mú èrí máa ṣe kí ni èrí máa yá ni ó ń ṣe dáadáa ọ wá àwọn èèyàn yìnyín ọ àwọn èèyàn tó ń bu ọ ni tòun ti bẹ́ẹ̀ náà dáadáa tó ń ṣe ẹlẹ́gbẹ́ pé kò gbé ọ ni torí pé tùmọ̀ rẹ̀ ni wọ́n bẹ̀rù ọlọ́wọ́ ọba tòun ti bẹ́ẹ̀ ọlọ́run pa wọ́n tó fìyà jẹ wọn ọlọ́run tó káàárẹ̀ ọmọ ṣe wọn wọn ò rówó kójọ èyí tó ọlọ́run tó ní ẹ tó ń na fáwọn èèyàn àwọn èèyàn tó wá ń sọ̀rọ̀ káàkiri tòun ti bẹ́ẹ̀ ẹ wá gbé mọ́ rẹ bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ìdùnnà fìlà àlíkà fàáyé nàdàlíkà mi nàzmìlì ọmọ. ọlọ́run ní nàdàlíkà mi nàzmìlì ọmọ ọlọ́run ní irú eléyìí o nínú àwọn àdìọ́kàn àwọn iṣẹ́ èyí tó ṣe pé ọlágbára ní ṣíṣe ni kọ́lọ́kọ́jọ́ ọ̀rọ̀ fún wa náà. وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه ọlọ́run ní ànábì na rántí eré ànábì rántí sọ́lọ́lá àlẹ́wọ̀sẹ́lẹ̀ yìí àkàzọ̀ lọ́hùn mìíràn. ميثاق الذين أوتوا الكتاب وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب سيرتي باتي ọlọ́run ọba rẹ ti ń gba àdéhùn tọ́lọ́run ọba rẹ ń gba àdéhùn àlùmíta ti ń gba àdéhùn tó tó àdéhùn lọ́wọ́ àwọn tó ṣe pé afúnitìrà àwọn tá a mọ̀ sí yẹ̀wúdí àti nàṣọ́ra kí làdé tó lọ gbà lọ́wọ́ wa. làtúbà iye náà wọlé náà. ọlọ́run ní èyí tá a gbé tíra lé lọ́wọ́ ìta ń gbé fún yín yìí o afẹ́kẹ́ fún wa ládéhùn afẹ́kẹ́ promise wa pé látúbà iye náà wọlé náà. látúbà iye náà wọlé náà náà. látọ̀ bá yínú náwó lé náà ipe ẹ máa ṣàlàyé tẹ́ ẹ gbà yí fáwọn èèyàn ẹ̀ nípa mọ́. ìtẹ́ ẹ gbà yí ẹ máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ẹ̀ nípa ìtì ń bẹ́ẹ̀ mú ọ̀rọ̀ ọlọ́run ọba mi hàlàlẹ́ ní àwọn ará mi etí ìbẹ́nu ọ̀rọ̀ ọlọ́run ọba nínú halali àti haramu ẹ máa jẹ́ káwọn èèyàn gbọ́ wọ́n máa dé ti gbọ́ àwọn èèyàn. látọba yìí ló ń na wò lé nàásì. látọba yìí ló ń na lé nàásì. wàlá àtàkùnmọ́nà. wàlá àtàkùnmọ́nà. ọlọ́lẹ́rìí àtẹ́bísẹ̀ rántí ìgbà tá a gbé àdéhùn lọ́dọ̀ àwọn bàbá ní israẹ́lì àwọn yahudi àti nasara tá a sọ pé tíra tá a gbé fún wọn pé gbogbo ẹ gbọdọ ṣàlàyé tí bẹ́ẹ̀ fáwọn tí wọn àwọn tá a rán yín sí wọlé àtẹkùtù ni wọn náà wò ẹ sì ní pàǹtí bẹ́ẹ̀ ẹsẹ̀ rántí dọ́là anábì sì rántí àsìkò yẹn tá a gba àyà yìí lọ́dọ̀ wọn tá a gbàdéhùn yìí lọ́wọ́ wọn tá a sọ̀rọ̀ àwọn nǹkan báyìí fún wọn tòun àdéhùn tọ́lọ́ ń gbà lọ́wọ́ wọn yìí kí ló ṣẹlẹ̀ sí wọn. fàdàbàdù ọ̀rọ̀ àbúrò nìyẹn. ọlọ́run ní àdéhùn tọ́lọ̀ ń gbà lọ́wọ́ wa yìí fàdàbàdù òwò wọ́n bá jù nù tọ̀rọ̀ àbúrò wọ́n sì kí ni wọ́n jù ó nù pé kí ni àwa ni ká mọ ṣàlàyé ìpè eléyìí là láàyè eléyìí là á àwọn ò bí rẹ̀ fàdàbàdù òwò.

àdéhùn tó lọ́n ló ń gbà lọ́wọ́ wọn yẹn ipe làtúbà yìí ló ń nà wò lè nà sí ipe ẹ gbọdọ̀ sàlàyé rẹ̀ báwọn yẹn òun náà lànàdùn àmàmà sọ̀rọ̀ àkọsọ̀rọ̀. ipe ọlọ́wọ́n bá ti gbàdéhùn lọ́dọ̀ àwọn nàṣọ́rà àti ìyàwó ní pé anábì kan ń bọ̀ lẹ́yìn yín o ẹ sì gbọdọ̀ sọ fáwọn èèyàn pé ń bọ̀ àsìkò báyìí yóò dé ọlọ́run wọn mú wa lẹ́ni tí ó jáde bí ìgbẹ̀yìn àmọ́ gbà tí gbàdéhùn yìí tán tí wọ́n fọwọ́ sọ ọ́ pẹ̀lú ọlọ́run ọba àná nígbà tó máa tẹ́wọ́ wọn fanẹ́bà tó wọ̀rọ̀ àdókò rí. fanẹ́bà tó wọ̀rọ̀ àdókò rí. alábí inú aláwọ̀ ọba ti jẹ́ ànábì àníjẹ́ muhammad àwọn ọgọ́rí kò dé ẹsẹ̀ tíra wa. wọ́n wá pa ọ̀rọ̀ ọlọ́run ọba yìí mọ́. wọ́n wá pa ìjódodo ìpè ànábì ń bọ̀ wá sáyé wọn pa á mọ́. wọ́n láwọn ò ní tẹ̀lé. واشتروا به ثمنا قليلا الله يهودي ثمن نصارى واشتروا به ثمنا قليلا ووا تاورو لون ọba wọn fi ra ayé tó máa tán wọn gbé ọrọ ọlọrun ọba wọn gbé fáyé wọn gbọ́ lápáyé wọn ta tàlìkì àwọn ẹwọn subhanallah واشتروا به ثمنا قليلا واشتروا به ثمنا قليلا àwọn yahudi wa wò ó kàkà tá a máa sọ pé ànábì kan bọ̀ wá ọtẹ wa lọ́rùn ká gba orin kan àbí ká gba àǹfààní kan nú àǹfààní ayé tí ó tàn ẹ̀rí táwọn ẹ̀mí owó tí ò níye owó tó níye yorùbá sọ pé owó tó níye àbùkù kan nǹkan ayé tó níye wọn wá fi rọ́pò ọ̀rọ̀ ọlọ́run ọba subahánáwó wọ́tàhánà ọlọ́run táwọn yẹ̀wò ní ṣe ni o. Fàbí sámá ya ṣàrò. Ọlọ́run ṣí ọ̀ iṣẹ́ lọ fi owó ìgbà ṣí ọ̀ iṣẹ́ fi ọ̀rọ̀ ọlọ́run ọba gbà torí pé kò sí gbogbo tí ń bẹ láyé pátápátá ìranù ni. Ẹ̀rí. bí bá sọ fún ọ pé fa òdodo kan mọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba kó o lè fi di olórí nàìjíríà wọ̀láyé támàlà kọ̀lílà ni ìtumọ̀ kọ̀lílà yẹn ni pé àkèrọ bó ṣe wulẹ̀ kó tó ni nǹkan tí ó ni tí wọ́n bá ní pé ní gbogbo tí ń bẹ láyé yìí ọ̀rọ̀ ìtàmọ̀nà kọ́ni ìlà ọlọ́wọ́n ni bí sàmà ṣàrà òbí yìí. Fàbí sàmà ya ṣàrò. Olórí ṣíọ̀ fàbí sàmà ya ṣàrò ṣíọ̀ ìtẹ̀ lọ fi ọ̀rọ̀ ọlọ́wọ́n bàrà ṣíọ̀ ìtẹ̀ gbé ìsàlàyé pàtàkì kan pọ̀ wá nígbẹ̀yìn ayé tẹ́ gbé jù sílẹ̀ tẹ́ ẹ jí káwọn èèyàn mọ̀ nípa rẹ̀ mọ́ tẹ́ wá ta pàtàkì náà tẹ́ wá torí àǹfààní ayé tẹ́ fẹ́ rí tẹ́ wá torí ẹ̀ tẹ́ gbà nàbí jù sílẹ̀ ọlọ́ni ṣí ọ̀nì tẹ̀sán. àti sàmáyà ṣàrò. láyà yìí ni àbúkù rẹ̀ rà wọ́n nínú àwọn àyà tábù rẹ̀ rà rí lélẹ́yìn tí èmi pa àdìsàn nẹ́bí níbi ń dábàá máa ń sọ àdìsí ànábì lọ́pọ̀lọpọ̀ nínú àwọn àyà tí ń bá àwọn lẹ́rìí inú alukọ̀hánì òun làwọn àyà méjì kan tọ́lọ́wọ́n bá ní pé àwọn tí ń pa tá a sọ̀kalẹ̀ fún wọn tí wọ́n ń pa á mọ́ báyìí ni wọ́n jẹ́ sí wọn ọlọ́run sẹ́bi lé wọn màláìka sẹ́bi lé wọn gbogbo sẹ́bi sẹ́bi náà máa sẹ́bi lé wọn eléyìí ni máa mú àbúrò rẹ̀ máa sọ tẹnu ẹ̀ jáde wọn kàn rí àbúrò rẹ̀ jọ kàn wá sọ̀rọ̀ sí i. ń sọ̀rọ̀ sí ibi wàhálà rẹ̀ jẹ́ ti pọ̀ jù ìwọ nìkan ni ìwọ nìkan lọ wàhálà nàbì ìwọ nìkan lọ gbọ́dọ̀ lọ́nu rẹ̀ ni bá ti sọ̀rọ̀ kan kọ́lá láì bá ti sọ̀rọ̀ kan kọ́lá láì wàhálà rẹ̀ pọ̀ máa bá lulẹ̀ mọ̀hájìrì àwọn mọ̀hájìrì àti àwọn àǹsọ̀rọ̀ àwọn ọmọ àwọn èyí ti gbọ́dọ̀ ànábì síwájú rẹ̀ àwọn máa sọ kan máa kàkàkà bíi tiẹ̀ báyìí. Ah! àbúrò wa ni àti ah, ìbá sọ láyà méjì kan yìí ìbá ti máa kà tó báyìí. àbẹ́yìn tẹ́ ìsọ báyìí o wọ́n lọ́ọ́ lè mọ òrìn ọlọ́run bá bẹ láàrin mi àti tó bá já sí pé ní mò ń sọ ọ̀rọ̀ nípa nábì nítorí nǹkan kan tọ́jẹ́ nǹkan ayé kan ní kọ́lọ̀ sí o wọ́n lọ́ọ́ lè mọ òrìn tó bá jẹ́ pé mi ìbá sọ torí bẹ́ẹ̀ ẹ kàn ń sọ láti fi bẹnu àtẹnumí ni kọ́nà kó sírò yìí kí ló dé mo ń sọ nípa ànábì fáwọn èèyàn sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ sẹ́lẹ̀ nítorí pé àwọn ọmọ ẹ̀yà mi tí wọ́n jẹ́ àlùmọ̀hàjìrò ọ̀gọ̀ọ̀rọ̀ wọn tó bá lọ sọ́jà èmi ò ní lọ́jà àwọn tí wọ́n jẹ́ àǹsọ́ tó bá lọ sídìí oko wọn táwọn ń lọ sí nǹkan oko èmi ò ní lọ èmi ó dùkú sọ́dọ̀ ànábì ni àwọn ò ní sí lé èmi ọ̀rọ̀ ọ̀dọ̀ ànábì lásìkò táwọn ti gbàgbé nǹkan èmi sì ń hàn kan lọ èmi ò sì níbi tẹ́mi ń lọ yẹn lóko ìlódò tí bá ti yó tán ọ̀dọ̀ ànábì ni tàbí sí sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ìwọ̀sẹ̀lẹ̀ torí ẹ̀ àwọn ìdí tí èmi ń sọ̀rọ̀ nù ètí wọn mọ̀ tá ànábì ni tó tó tó tí mo mọ̀ látara ànábì ìtọ́pọ̀ ni pàápàá jùlọ èèmẹ́ pa ọ̀rọ̀ ànábì mákè má bàa jẹ́ kanú àwọn tọ́lọ́wọ́ sì wílé èyí táwọn yahudi àti nasara ṣe tí wọ́n pa àwọn òdodo yìí tí wọ́n pa á mọ́ tí wọ́n ń fọwọ́ bò ó tí wọ́n sọ fáwọn aráyé bó ṣe yẹ kí wọ́n sọ fún wa ọlọ́wọ́ tẹ̀síwájú. làátà sábà. إن الذين يفرحون بما أتوا ọlọ́run ní ìrìn ànábì sọ́lọ́mọ àlùwọ̀sánná má lérò pé àwọn tí ń dunnú alẹ́dínà yẹ̀kọ̀rọ̀ ṣùgbọ́n àwọn tí ń dunnú bí máa átáwò pẹ̀lú tí wọ́n ṣe níṣẹ́ mọ́rùkù wọn jẹ́ kankan o. tó ṣe pé ìtọ́jẹ́lé ayé wọn ṣe bọ́yọ́ dáa ni àbí òtí ẹ̀ dáa wọ́n ń pẹ̀lú rẹ̀ mọ́ rò fáwọn yìí. yàtọ̀ sábà nà lẹ́dínà yà kúrọ́ṣù nàbí máa àtàwọn. wọ́n ṣe kó na ayé ṣùmọ́dù. wọ́n ṣe kó na ayé ṣùmọ́dù. wọ́n sì tún nífẹ̀ẹ́ kí wọ́n máa yìn wọ́n bímọ lamiyẹ̀kọ̀ àlù. bímọ lamiyẹ̀kọ̀ àlù. àwọn tó ṣe pé inú wọn a máa dùn pẹ̀lú tí wọ́n ṣe bákan náà tí wọn ò ṣe wọ́n tún fẹ́ káwọn èèyàn máa sọ pé àà ah, ah, wẹ́dọ̀ ẹ̀fẹ́ káwọn èèyàn máa ṣe wẹ́dọ̀ fáwọn tí wọn ò ṣe ẹ̀fẹ́ káwọn èèyàn máa yìn àwọn lélẹ́yìn ọlọ́ni fàlà àṣàbánahùn bí mà fàáza tí ń minal àdá. fàlà àṣàbánahùn bí mà fàáza tí ń minal àdá. ọlọ́ni máa rò pé àwọn ẹni yìí wọ́n mẹ́rin bọ́ kò níbi ìyàwó máa rò pé wọ́n mẹ́rin bọ́ kò níbi ìyàwó wọ́lá wọ́n mú àdàbọ̀n àlè. wọ́lá wọ́n mú àdàbọ̀n àlè. ọlọ́ni tí wọ́n lè yà tó lágbára ọmọ ẹ̀jẹ̀ níjọ́ gbìdà kìámà ayà yìí àwọn olóró ń bá wí àwọn yẹ̀wúdì ni àtàwọn nàṣọ́ra àwọn tó ṣe pé nǹkan bá sí wọ́n máa dunnú pẹ̀lú ẹ̀ ní tí wọn ò tún wá sí níṣẹ́ wọ́n tún fẹ́ kí wọ́n yin àwọn léèlérí wọ́n láwọn yẹ̀wúdì ní bẹ́ẹ̀lù mọ̀dínà ni wọ́n nígbà tẹ́ bàbá lọ sógun lásìkò ogun bá dé wọ́n pa sa wọ́n làwọn lọ. bẹ́ẹ̀ sì wá sá yìí ni wọ́n tó mọ̀ wá dùn wọ́n tó mọ̀ wá gbẹ́jọ́ wọn máa dùn pé àtẹ̀lé ọ̀ọ́bí àwọn ọ̀dọ́ inú wọn tó máa dùn. táà nẹ́bí máa tó wá darí ogun dé wọ́n tó wá sáré lọ síwájú ànábì wọ́n tó máa lọ sọ́mọ́ ànábì kí wọ́n bínú ẹ̀ ìyàwó mi lọ́rẹ̀ yọ̀ọ́rẹ̀ ìyàwó rẹ̀ náà ọmọ mi ni ọ̀gá dùn inú kan ní yọ mí lẹ́nu ní ojú kí n lè bọ́ lógún ẹ kúrò rí báyìí àwọn náà bá lọ kọ́dà pé ṣe lọ fa ẹ̀mí mi ọkàn mi ń bẹ lára yín ọkàn mi ń bẹ lára yín ní sáńsá àdúrà ní mẹ́wàá mẹ́wàá ni wọ́n fẹ́ ká ànájọ́ tó máa yìn wọ́n fẹ́ ẹ̀sìn òun ẹ̀yìn ìyẹn dáadáa lélẹ́yìn ní tí wọn ò sí wọ́n tó fẹ́ kí ni wọ́n fẹ́ máa gbẹ̀gbẹ̀ lẹ́yìn ah, ọlọ́run ní ìyá àtẹ́bí má rò fáwọn ẹni yìí máa jèrè o bọ́ọ̀lù kí wọ́n là kó níbi ìyá o ìyá òjijì tiwọn. wàhálà ọ̀rọ̀ máa dáàbò nkàlí. ìkànnì àwọn ẹni rè mọ̀rọ̀wá ọkà àyíjọ kan ó wá ránṣẹ́ sí àbúlá àmọ́ abbas. ó wá níta nínú wa tó sì gbé tó bá ṣe níṣẹ́ sínú rẹ̀ ò ní máa dùn pẹ̀lú ẹ̀. ta nínú wa bí àyà yìí bà ń lẹ́rù o pé ta nínú wa tó ṣe pé tó bá ṣiṣẹ́ kan inú rẹ̀ onímọ̀ àná ṣe èmi rí dáadáa ṣe nínú mi ò ní dùn ìwọ ló rí dáadáa ṣe nínú rẹ̀ ò ní dùn bọ́ bá rí dáadáa kan ṣe lónìí kò sẹ́ni tí rẹ̀ ò ní dùn sí. onígbàkànnẹ́ kò sínú wa ẹni tó ṣe pé ìdí ò ṣe tẹ́bàdà yín pé kóhùn kọ́lọ̀ òun òun kọ́lọ̀ òun pọ̀ mi yẹn lọ́bi sàlọ́lá àwọn àrò kóhùn ní wọn á kábàlì yóò dà fún ọ ọmọ rẹ ni ó gbómi ó láti lọ́bi sàlọ́lá mi ní òun lọ́pàá yóò tó wá ẹwà mẹ́rin ẹwà mẹ́rin bẹ́ẹ̀ sì ni òun kọ́lọ́pàá kò fẹ́ kí wọ́n gbé ẹ̀yìn kú lọ́dọ̀ tiẹ̀ o ti ẹgbẹ́ wọn o amadáadáa ni o ọmọdé ọmọ rẹ ni ọmọ gidi ni àṣẹwà bẹ́ẹ̀ sì wọ́n o. bẹ́ẹ̀ sì ni òun náà mọ̀ kó yẹ sọmọ gidi ọwọ́ ìwé kúrò tù lòun àmọ́ fẹ́ kí wọ́n máa ṣe kí ni kí wọ́n máa yìn wù ẹ́ kí wọ́n máa lágbàjá ẹ máa gbìyànjú gan o ah ọmọ yẹn ọmọ gbìyànjú ọmọ mójútó kọ rẹ gan ó mójútó ẹsẹ̀ ó sì mà pé òun ò mójútó ní sábà pé kò ní bẹ́ẹ̀ o

àwọn tí wọ́n ń ṣe bí ẹni pé ara àwọn mùsùlùmí làwọn jẹ́ tí wọ́n èso sára wọn àwọn ọlọ́wọ́ bá sọ fáwọn ọ̀tá àlà ń bá wí nínú ààyè náà ọlọ́wọ́ wa tẹ̀síwájú. wàlíláyé mọ́lẹ́kù sàmà wá ti wá láwù. ọlọ́láwọ̀ ọlọ́wọ́ ọba ti wá ní ìjọba sámẹ̀sì gbogbo ti ń jẹ́ ọlá sámẹ̀ pátápátá láti ní sábà aláàfọ́ tó fi dé ní sábà lẹ́ẹ̀kejì ọlọ́láwà lálọ́ lábẹ́ àti gbogbo tí ń bẹ pẹ̀lú sábà gbogbo tí ń bẹ pẹ̀lú sábà nínú ìjọba ọlọ́láwà là ń kọ́ńtró rẹ̀ bàbá tó wá padà wá sí nílé ayé náà ọlọ́ọ̀ni gbogbo tí ń lọ lérílé ayé àwọn ọlọ́lọ́lá rẹ̀ kò sẹ́ni tó máa ń fi ìmúro ìkọ̀kọ̀dé ọlọ́ gbogbo ọlá èyí tó jọ́tọ̀ tàṣí láti jọ ìkọ̀kọ́já kẹ́ni nàìjíríà kódà kò dáwọn ibìkan nínú nàìjíríà kò dáwọn ibìkan nínú nàìjíríà àwọn kan bẹ tí jonathan tó bẹ kọlu lálẹ́ wọn lé bẹ́ẹ̀ ni abẹ́ tó ti lò lé ọjọ́ lé àwọn kan bẹ bẹ́ẹ̀ tí ó lè lò wọ́n pàtàkì fún mi wọ́n ṣe kéde wọ́n pàtàkì fún mi pé àwọn ọmọ ara rẹ̀ àwọn ọmọdé tó ń gbéyà rẹ̀ wọlé ọkọ̀. àwọn kan bẹ̀bẹ̀ kò sí ẹni náà tá a lè ròyìn láyé tó ṣe pé yóò wá ní ọlá lérí ilẹ̀ yìí ká tó wá ní sẹ́wọ̀n gbogbo ọlá alẹ̀ ọlọ́ọ̀ni gbogbo tí ń lọ lérí ilẹ̀ pátápátá àtẹ̀rù okó ni àtẹ̀rí ọ̀tẹ̀ ni èmi ọlọ́run ọba ni mo lọ́la rẹ̀. wàlíláyé olùkú sàmà àti wàlíà. gbogbo bí obama ṣe ń ṣe káàkiri àbíkẹ́lá olórí amẹ́ríkà ń lọ lákàkiri ayé ẹni ọ̀rọ̀ lò láàrin ogbó láàrin àwọn ẹranko náà sótó bẹ́ẹ̀ kọ́pàdé kékeré o ṣe kó lè pàṣẹ fáwọn ìlú kọ̀ọ̀kan ìpìlẹ̀ sí báyìí kí wọ́n sì tẹ̀lé túláàsì.

omi ti ń lọ ti ń bẹ lérí ilẹ̀ ọlọ́ba àwọn ọlọ́ra bẹ̀. wàlélá mímúlẹ́kù sàmáwá ti wà láàrùn. àwọn ẹja ti ń bẹ nínú omi ọlọ́ra wà lánàá lálẹ́ rí wọn. àwọn àbìjà ló ọlọ́ra wà lánàá lálẹ́ rí wọn koríkèrí lẹ̀gẹ́ ọlọ́run lè lọ́la níbẹ̀. wàlílá ìmọ̀lẹ́kọ sámá wà sí wàlá. bẹ́ẹ̀ bá mọ̀ ẹ lọ mọ̀ ipa wàlá ni gbogbo kan. wàlọ́ọ̀lù àlàkù iṣẹ́ ike tọ́dí. ẹ̀sìn yọ ní ayé lọ́jọ́ pé kò sí tágbára àwọ̀ ọlọ́run bọ̀ ká kò sí tágbára ọlọ́run bọ̀ ká ẹnìkan sọ̀rọ̀ ó ní ẹni tọ́rọ̀ ọ̀bù ò lè mú ọlọ́run ìṣègbè kìí ṣẹ̀dá a èèyàn bẹ́ẹ̀. káyọ̀ nìkan bí ọlọ́run lè mú òun àbàdà kò lè ṣẹlẹ̀ gbogbo tẹ́ ẹ rí láyé yìí agbára bá ká wọn sẹ́mọ̀ yìí kó ṣe wà yí agbára ọlọ́run bá ká ìtumọ̀ rẹ̀ náà ní kọ́lọ́run kò sí ẹ̀dá ọba kan tí ò sí lábẹ́ kúdìrọ̀ ọlọ́run kò sẹ́dá ọlọ́run ọ̀kan tí ìṣetán láti yí nǹkan padà níbi wo kálukú bí ṣeé ṣe ẹ̀rẹ́ ló fi yé ni yóò máa fi ọlọ́run bá ṣe ẹ̀yẹ báyìí ọlọ́run sì lè ṣe ẹ̀yẹ kankan kọ́dà ó tún lè jẹ́ kóun lọ́la láfíà jù kò túmọ̀ sí kọ́nà wò lè mú ẹlòmíì òun ni ó takùtọ̀ ọlọ́run ọba jù lé nílé ayé òun ló sì padà kò túmọ̀ sí kọ́nà wò lè mú bábẹ́ẹ̀ká yìí tó ṣe pé wọ́n tún lọ́ọ̀tì ìbàjẹ́ káàkiri orílẹ̀-èdè ayé ọlọ́run ọ̀sìn bàjẹ́ bá lọ́wọ́ wọn wọ́n sì ní kòkò máa wọn ló islam ẹ bá débi kan ló sọ ọdún dáadáa pẹ̀lú islam wọ́n lu kòkò máa wọn sì wọ́n lọ sẹ́gun lòun ti bẹ́ẹ̀ ọlọ́run fún wọn. wàlọ́ọ̀dù alákùnléṣayé ẹ̀hán kọ́dí. kámọ̀ wá jẹ́ kí eléyìí ojú sí wa nínú ọpọlọ pé àbọ́lọ́hún ò lè mú amẹ́ríkà ni wọn láàyè ó lè mú wọn láàrin seconds ẹ̀yọ̀ kẹpẹ́rẹ́ adéjọ ní ọlọ́run ìrìnà sí wọn támẹ́ríkà ọ̀pá rẹ̀ yẹn. irú èyí tí wọ́n sábà tàmú àwọn tàmú òdòdó ní ọlọ́run ìrìnà sí wọn tí gbogbo ọkàn bẹ́ẹ̀ ní kúrò amẹ́ríkà. ọlọ́run wa lè lọ fún ẹnìkan àwọn ìlú kan táyé ọ̀gbọ́n kọ̀wárí kó sì fi wọ́n sínú ọkọ̀ amẹ́ríkà wọn torí pé kò sí dọ́là òun lè ṣe. wọ́n kọ́ ọ́nù orin wọn pé ohun gbogbo ló lè ṣe ohun gbogbo ló lè ṣe ọlọ́run ohun gbogbo ló lè ṣe ohun gbogbo ló lè ṣe ọlọ́run tá ò gbọ́dọ̀ máa ṣe ohun gbogbo ló lè ṣe ọlọ́run tá ò gbọ́dọ̀ máa ṣe ọlọ́run tá ò gbọ́dọ̀ máa ṣe ọgbọgbọ lóye ṣe ọlọ́run tá ò gbọ́dọ̀ wá sí. ọgbọgbọ ló lè ṣe. gbọ́dọ̀ kan ọlọ́run lè ṣe kò sí tí ó lè ṣe àá àwọn ní ẹnìkan bẹ tọ́lọ́run ò lè mú àá àbí ẹnìkan bẹ tọ́lọ́run ọ̀kápá rẹ̀ láyà yìí làwọn bá yẹn tú. وهو على كل شيء وهو على كل شيء قدير pọ̀ lọ́wọ́ ọba wa ọ̀kápá gbogbo nǹkan pátápátá ẹ̀rí aláàkóńlé ṣe ìhìn ẹ̀rí aláàkóńlé ṣe ìhìn gbogbo pátápátá gbogbo tí bá jẹ́ ṣéwù ni o ṣéwù ìdá wa ti lè pè ní object kí ni wọ́n ń bẹ láyé tí èsì ṣéwù kí ni ń bẹ láyé bẹ́ẹ̀ sí ló jẹ́ sí pé ní gbogbo nǹkan tá à ń rí bí àwọn boko haram ṣe pọ̀jọ́ tí wọ́n ń dààmú wa tí wọ́n ń dààmú òlu ọlọ́pàá ti tọ́ láti palẹ̀ mọ́ rẹ̀ síbẹ̀ ẹnìkan sọ pé ẹnìkan sọ pé láàrin ẹkún wa ní three weeks a máa gẹ́rì a máa finish wọn ọ o ti pọ́ ju o tó lo three weeks nígbà àwọn ṣe gẹ́rì wọn ò rí wọn finish ọlọ́run ìṣẹ́ láti pa wọn rẹ̀ wọ́n tún láwọn bíi bíi wọ́n tún kóra wọn sínú sínú píkọ̀ bíi mọ́tò bíi twenty nígbà tí wọ́n dìbò yìí wọ́n tún fẹ́ lọ yí abo ìlú kan láti lọ ìsọ́ọ̀bù lásìkò tí wọ́n dìbò lọ́wọ́. sẹ́ni pé gbogbo promise ti jonathan ṣe fún ṣẹ́gẹ́ni kò kọ́ bí lè kò rí ṣe tó ní three weeks máa finish wọn àmọ́ náà wọn bá tó bá fẹ́ gbá wọn mú seconds kan pé ju ọkẹ́rẹ́ jù ẹ̀wà wọn ẹ̀wà wọn ti ẹ̀ nírí wọn lù wọn àti gbogbo àwọn tí wọ́n jọ rú wọn bẹ́ẹ̀ tí wọ́n fìtì náà àmọ́lọ́wọ́ yìí sábà ṣe bá wọn torí pé máa ń ṣe nǹkan tiẹ̀ pẹ̀lú hikima ọlọ́mọ ti tẹ̀ pẹ̀lú kíni hikima òye àtọ̀ọ̀tọ̀ tí ò lè yé wọ wọ́n bẹ̀rẹ̀ máa wò ó pé áá ọlọ́mọ ọ̀jọ́ wa o tó bá jẹ́ pé mi àti ẹni à ah, ọ̀la ayé mi ní dásìkò yìí tí ó ti ṣe kíni tí ó ti parí eléyìí bá tiẹ̀ eléyìí bá ṣe tó gún ọ ó ní bí ìfẹ́ rí ọdẹ nílẹ̀ mọ́ ìfẹ́ rí ọdẹ nílẹ̀ mọ́ eléyìí náà tó sí ọ òun ká tì ọmọlẹ̀ ló kékeré ń yé sàánù wọ́n mọ̀ lówó mọ́ lẹ́yìn ẹgbẹ̀rún ẹgbẹ̀ wọ́n mọ̀ lówó mọ́ nǹkan tó bá fi lò láàrin ọdún bíi mélòó kan gbogbo àwọn tí ń bẹ nínú ìlú yẹn ó sì kẹ́ni àwọn rẹ̀ tán torí pé wò ní ọ̀yẹ́ tọ́lọ̀ bá fi ń sọ̀rọ̀ tọ́lọ̀ bá fi ń ṣe nǹkan rẹ̀ ọlọ́run ní èmi hakimus bi sùnmí tí n bá sẹ́ èmi ọlọ́run ọba mò ń sí pẹ̀lú ọgbọ́n àtòyè ni níbi tí n sì torí ẹ̀ ọlọ́run ò lè jọ wá nínú sí ọlọ́run ò lè jọ wá nínú ara ọlọ́run ò lè jọ wá nínú òòyìn bẹ́ẹ̀ ni ò lè jọ wá nínú orúkọ ayọ̀dọ̀ gbogbo ọ̀nà ọlọ́run tẹ̀síwájú. iná fi kọ́lùkì sàmáwá ti wá láàrú. ọlọ́ni ìbẹ̀ níbi dídá sánmà dídá táwọn ọlọ́run ọba bá a ṣe dá sánmà yìí náà wò ẹ wò bá a ṣe dá a ẹwù bó ṣe lọ bìgìrì amadé. ìbọn ìrì amadé ń tẹ̀rù náà. ọlọ́run láà dá sẹ́mọ̀ ẹ̀ láláì lóko tẹ́yìn náà fojú gan ní báyìí sọ́kò bẹ́ẹ̀ àbí wọ́n rọ́kò bẹ́ẹ̀. àwọn àkàtún sí pé ọlọ́run la dá sánmà pẹ̀lú láì lóko tó ṣe pé ẹ lè rírú ẹ̀ ìyẹn ni pé òkú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbẹ́yẹ̀ lè ṣe kẹ́ni ẹ lè rí ìtumọ̀ kan lọ́dọ̀ àwọn bá kan ìwà ògbọ́nà ọ̀sẹ̀ dá sánmà ìkó pẹ̀lú ọdún gbọ́dọ̀ fẹ́ràn ìdílé ayé tó nìrí sánmà bẹ́ẹ̀ dákun bíríkìlẹ̀yàwó lọ́mọ ló bí òbí ẹ̀ ọdún mélòó wọn fi ṣiṣẹ́ yẹn náà asọyọ ọdún tọ́lọ̀ fi dá sẹ́wọ̀n jẹ́ òní tó sì fi dálé kíkúra ní gbé gbogbo ẹ̀ láàrin méjèèjì láàrin ọjọ́ bíi méjèèjì. ẹ wá wò àní píríkìlì ìyàwó ló bí òbí ẹ símẹ́ǹtì wo ló fi kò ó tóbi wá rí báyìí kò wá jábọ̀ kò collapse láti jọ yìí wọ́n gbọ́ rí wọ́n rí pé sábà collapse àá ń bolo ti gbọ́ tabari kan ní taba pè lẹ́yìn rédíò lẹ́jẹ̀ á sì kiri á pè tó lọ gbọ́ kọ́ ní sábà yá kiri kò ní sẹlẹ̀ wọ́n á wò ṣe ni ó tó ó fine ó beautiful ó dùn orí ó dájú lẹ́yìn tẹ́ kọ́ lọ́dà lọ. ọlọ́run àwọn ọ̀dà ẹ̀dá kan lò ẹ̀tún padà ẹ̀tún romú wálẹ̀ padà wọ́n àrègbè ẹ̀rọ ní ẹ̀tún wá sí dálẹ̀ ẹ̀dá alẹ̀ tá a dáná ẹ̀ wò ó níjọ́ òní wọ́n rìn bẹ́ẹ̀ tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n rìn wọn lẹ́sẹ̀ kò sí wọ́n á bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ sí ní máa rìn tó wá rìn káàkiri tó rìn káàkiri tó fi rin one billion years ó ní kabitilẹ̀ pín sí o láyé tó bá tún wá dúró ọlọ́wọ́ fẹ́ máa gbẹ́lẹ̀ náà ọ̀fẹ́ máa gbẹ́lẹ̀. kò sí ẹ́ńjìnì ebe fẹ́ gbé wa ẹ máa gbé ọ náà ní ẹ̀ní dẹ́kun rẹ̀ wọ́n máa gbé ẹ lọ ẹni kíni ẹ kéke n'i o wo wọ́n ara níbẹ̀ o lè jẹ́ débi kankan ọkọ mi o lè jẹ́ débi kankan o tún lè jẹ́ kankan ọjọ́ kankan kọ́ ọgbẹ́ kọ́ kankan. bọ́tọ́ tó ń gbẹ náà ọmọ akọ oríṣiríṣi àwọn àwọ̀ ọ̀lẹ̀ oríṣiríṣi ọlọ́run tá à sí. ìnàbí ọ̀lùkì samáwáàtì wàlá. ọlọ́run tẹ̀ bá ní kankan wò nínú sí àwọ̀ ọlọ́run ọba ẹ wo sánmọ̀wò kẹ́sì wo ilẹ̀ wò bá sí ara ni ara ni bọ́mọ yẹn bá ti ẹ̀ ń wò kó bọ́lọ́run ṣe dáhùn tọ́jú ìmọ̀ fún un ti ń wò ó yẹ kó tó wo ti kó wo tilẹ̀ ẹlẹ́yìí ó wò sí i ayé ìmọ̀ tó ju ìmọ̀ lọ nìyí wò gan ọlọ́ni yẹn nìkan kọ́. wà á tilá bí lẹ́yìn wa náà ẹ̀kú wo òru àtọ̀sán ẹ̀kú wo báwọn méjèèjì ṣe ń gbàṣẹ́ fúnra wọn lára sí àwọn ọlọ́run ẹ wo bóòlù àtọ̀sán ṣe ń gba sẹ́bọnú ara wọn ẹ dàpọ̀ ní nǹkan bíi wákàtí mẹ́ta sísè gbogbo ẹ̀ mọ́ ni o ẹ dàpọ̀ bóòlù ṣe dúdú báyìí sí ìwọ ọmọ bó ṣe rí o lè tó tàwọn àwọn ọmọ wọn ìfẹ́ wo bí ṣe ń tiẹ̀ ń ṣe jìnnà ó ní ṣe ń dúdú díẹ̀ díẹ̀ mo fẹ́ mọ̀ o lè mọ láéláé wọ́n lọ ní bí ọ̀sán àtòwú ṣe ń chéjì ara wọn yẹn tó bá tún wá tó tó bí táwọn máa fi rí bí aago bí mẹ́wàá sí nísìn bí ten hours nísìn àbí kó tó tó bẹ́ẹ̀ á ti ṣe gíní á ti rí mọ́lẹ̀ yíyàtọ̀ kan nù nínú yíyàtọ̀ ni pé ìgbà míì ni o ní bàbà tó ti pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àsùnta wà yìí láti tẹ́jú oṣù bíi mẹ́ta méjì sẹ́yìn òru ní ń ju ọ̀sán lọ ìyàtọ̀ kan ni ọlọ́ni ẹ wo bí òun ṣe kú jọ̀sán lọ tó bá tún yá lẹ́sẹ̀ ó tún rí báyìí tó sọ lọ́dún lọ́dún kẹ́ni tí ó tún máa bójú òru lọ ta ni ṣe. wàhálà bílẹ̀ ilé wa náà. ta ni dá ààyè ta ló ní ọmọ ẹ rí bẹ́ẹ̀ tí ń fi ọ̀sán bọnú òru tí ń fi òru bọnú ọ̀sán ọlọ́ni gbogbo àwọn nǹkan yìí ò la àyà tẹ́ ń lé wọlé ní àlùbá. la àyà tẹ́ ń lé wọlé ní àlùbá. ọlọ́ni gbogbo dára kalẹ̀ fún yín yìí o àmì ńlá lọ́jẹ́ fáwọn sábà nílà àká ìdánwìn àwọn sábà àká ìdánwìn wọ́n bá papò yọ ọmọ pàmì lélẹ́yìí yọ ọmọ pé nǹkan lélẹ́yìí yọ ọmọ pọ́ba tó ṣe léyìí ọba tó ṣe nǹkan ni. subhanahu wa ta'ala aya yìí wọ́n ló ní ntọ́fà tó ń sọ̀kalẹ̀ wọ́n láwọn gèbèrè ìlú mọ́ta wọ́n lọ sọ́dọ̀ àwọn yahudi wọ́n á lọ bá àwọn yahudi pé anábìyín musa níjọ́ wa wá bá yín tó gbéṣẹ́ fún yín tó àwọn àmì wo ló fún yín tẹ́ ẹ fi mọ̀ bá nàbí ọlọ́run. wọ́n ní ó mú pọ̀ pa tó bá sì kọ́ ọba bíyá tó bá yọ jáde ìmọ́lẹ̀ òṣèlú yóò jáde a rí mu a yìí àtẹ̀yìn yìí rí wá anabi yìí rí wá ó tó yìí. wọ́n á ẹ̀yin nasara o wọ́n ní o anábìrin kí ni àwọn ẹ̀rí àtàwọn ẹsẹ̀ ìyanu tó mú wa wọn ah ọlọ́pọ̀ wọ́n ní máa ń lajú awọ́jú ìmọ̀ ń jára ìmọ̀ ń di òdìdí ẹni tó

ọyẹ kó ní àmì tí ọmọ mi jẹ ànábì ọlọ ọba lọ síwájú ànábì wọn wá pẹ pé muhammad ọkùnrin o obìnrin lànàbì ọlọ àmọ́ àmàlí ànábì ọlọ ni wọ́n ní sẹ́ ìyanu àmì ńlá látọ̀lọ̀ wọn fún wọn. tó wò láàká yìí òkè gíní òkè sọ̀fà bó o ṣe wò kè yẹn bí wà téèyàn bá lọ sí lọrùn tó wá débi òkè sóbi bó o ṣe wò kè yìí òkè sóbi dárúkẹ òkè sóbi rí ó ti rí rí ọ̀dà ká ní ẹnu àdúgbò yìí àmì tó ká gbogbo àdúgbò yìí ká wá ní òkè ni ọwọ́ àgàjù bíi ẹ̀kọ́ yá bí ká lọ pọ́ ká ju bíi two story lọ gbogbo àdúgbò yìí àwọn àdúgbò àdúgbò yìí ní sinmi street mẹ́wàá ọwọ́ akéré ní kàní street bíi mẹ́rin márùn òkè wá ni wọ́n ní sórí bó ṣe ń rí òkè afẹ́kọ̀ sọ di góòdì sọ di góòdì abẹ́ gbà tá a bá ti rí bẹ́ẹ̀ kò sí kankan mọ́ á gbà fún ọ á tẹ̀lé ọ lọ́wọ́ kan ni ẹni tó bá ní abá gbàgbọ́ kò ní dáa fún àá àtẹ́lẹ́ gbàgbọ́ sọ́ọ̀dì gòdì àmì táwọn ní lọ́dọ̀ rẹ̀ ẹ̀ẹ́ yíwọ̀n lẹ́ ń béèrè ọlọ́wọ́ fún ọ lẹ́sì pé ilé àtẹ́lẹ́bì sọ fún wọn pé ìnà fi xalki sàmáwáàtì wà lárùn wọ́ọ̀tìláfi lẹ́yìn wọ́n nàárì láhàyà tẹ́lẹ̀ wọlé àgbà sọ fún wọn pé ah, àmì wọlé tó ń béèrè káàkiri ẹ̀rí wọlé tó ń wá ẹ̀yin rí sánmà ẹ̀rí bá a ṣe dáa ẹ̀rí lẹ̀ ẹ̀rí bá a ṣe dáa ẹ̀rí bọ́sán àtòwú ṣe ń gbàjẹ́ fúnra wọn ìyẹn ò tó yín lámì kẹ́ẹ̀dì mọ̀kọ́lọ̀ nǹkan ló ṣe léyìí tọ́ra ànábì yìí náà wà kó ní ẹ máa ṣe wọn. òòṣà yín sóhun ló ṣe léyìí òòṣà yín sóhun ló ṣe léyìí látà yín sóhun ló ṣe léyìí ṣàgbọ́n yín ọbàtálá yín sóhun ló ṣe lé eléyìí ò tó yín lẹ́mìí lẹ́yìn lọ́lọ́run pípi àyà yìí dára lọ́rùn pé ẹ̀rí nù ẹ má wulẹ̀ wẹ́ẹ̀rì kankan mọ́ àwa mọ iye nǹkan tí wọ́n la alẹ́ bá nàbí wa mahama sọlá àlùwàsánà fẹ́ẹ́ bí gbàlá oríṣiríṣi ọjọ́ ọmọ ọjọ́ kan ìbéèrè kan ni bẹ́ẹ̀ bá òkú bẹ́ẹ̀ lé tí o ṣe ẹ̀mí ò tó wá kan ní wa nàbí wọ́n níjọ́ kan àwọn fẹ́ kí gbogbo kan kó délẹ̀ kan náà kó sì léso tọ́pọ̀ tọ́pọ̀ tó déyìn bá sì pé nǹkan sínú oko ni bóyá lẹ́yìn ọdún kan ló tó wù ìmí nǹkan ọdún márùn-ún nìkan ló tó wù dàbídùn ní sọ lọ́dún tí màá fi wù wọ́n ní kárí ọgbọ̀ oko kí làbídùn okún bẹ̀rẹ̀ kan náà àwọn èso díṣiríṣi okún bẹ̀rẹ̀ kan náà kó tó máa wá ní àwọn odò tí ọmọ sàn bẹ́ẹ̀ kò ní máa mú mi tẹ̀ látòkè àti àtìtámọ́ kọ́bi ó ti wà bẹ́ẹ̀ tí ọmọ sí kíni tí ọmọ tí ó ti máa mú mi. tá a bá ti rí agbára náà bí ọlọ́wọ́ bá lọ́ra àwọn challenges fún ànábì àwọn ọmọ yìí bẹ́ẹ̀ tí wọ́n fi ṣe ṣiṣẹ́ ọlọ́wọ́ bá torí ìdí eléyìí gbogbo ẹni tó bá nílẹ̀ aká yìí yóò rí léyìí náà pé òòsà ò lè ṣe nǹkan kan ọ̀sán òṣogbo ò lè ṣe nǹkan kan ọlọ́run ọba tó ṣe lé ìlọ ìgbà sí. gbogbo ẹ̀ tó wá rí gbogbo orú àwọn kan yìí náà yóò lẹ́mìí pé kò sí tàbí ṣùgbọ́n ọjọ́ kan ọjọ́ kan tí wọ́n béèrè tabagbélé ayé wa sí. torí pé ẹni tó ṣe léyìn yìí kò ní ṣe lásán ó nílé tó fi sí ẹni tó sì dá gẹ́gẹ́ kò ní dá lásán ó ní tó fẹ́ ní ìdí pọ́pọ́sì tó fi dá wa tàbá ti wá kú sáwá kú náà nù bá ẹni tó bá ní làákà yìí ní òrònú dé ìgbà yìí kọlọ kọ bọ́sà sìnà àti ìrònú làákà ìgbà tó bẹ̀rẹ̀ kọ̀ wà náà sọlọ ha rẹ̀ kọ̀ọ̀dá ọmọ ọbẹ̀ àmì aṣáájú ọ̀la ìlà ìlà ọ̀sán kàkọ́.